orí ètò kò mọ òkun la wà báyìí láìdé gò lórúkọ tèmi ìmìlẹyà góòlù bàbá òrùka ọdẹ akéwì ẹkú ọjọ́ mẹ́ta a tún ti dé o n tó ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ ayélujára àwọn èèyàn á gbéra wọn sórí social media oríṣiríṣi àwọn tó ń gbéra wọn sórí social media ti pọ̀ báyìí o àwọn kan ọba solomon àwọn kan jí mọ́mí jí o hmm. ẹlòmíì àti ẹ̀gbéra ìsíta ni ọkùnrin ni o. Mm á lóun ti dobìnrin kò dẹ̀ sí nǹkan kan tá a ṣe sí i ṣé bá ṣe máa wò náà ni àti pé ọdẹ akéwì báwọn èèyàn ṣe ń bú wọn tó wọ́n ń tẹ̀lé wọn o èrò pọ̀ lẹ́yìn wọn bí bá a kí la fẹ́ filẹ̀ dà wọn ọmọ wa. Hmm. àgbà ọ̀rọ̀ ni hmm. aya góòlù ẹ wò ó ọpẹ́ kí n tó gbọ́n hmm. ara ọgbọ́n ni mo dàgbà kí n tó gọ̀ nìkan ni òṣùwọ̀n. àkíkà ẹyìn tí mo wá ṣàkíyèsí ni wípé ọ̀pọ̀ èèyàn ti ń díbọ́n wípé òun gbádùn tóun hmm. òun pé àkíyèsí àwọn èèyàn sí ẹnìkan tí ń sínwín ẹlòmíín náà ti máa ń ní ìsínwín nínú àgọ́ ara rẹ̀ hmm. ṣùgbọ́n torí pé kò fi hàn tó bá wá rí ẹni tí ìwà rẹ̀ fẹ́ bá tiẹ̀ náà mu hmm. ní ọ̀bàtẹ̀ ọ̀pọ̀ ń díbọ́n ni torí àjókù igi kì í pẹ́ ranná hmm. mo wá wò ó tá a bá ń ṣe báyìí lọ kí làwọn máa wa kí ni wọ́n fẹ́ jogún lọ́wọ́ wa hmm. ibi tí ó ṣe àgbà nínú ọ̀rọ̀ yìí nìyí àgbà ọ̀rọ̀ ọ̀pọ̀ á ní òsínwó nìkan nígbà tó o pé ń sínwó sọ́yẹ kó o máa tó náà bàbá wa ní asápẹ́ fún wèrè jò hmm. àtòun àti wèrè ọgbọọgba ni wọn. ìyẹn kò mọ òkun o orí ètò kò mọ òkun la wà báyìí láìdé lórúkọ tèmi ìmìláyà góòlù